Baba ni mo fẹ́ kí mo fẹ́ jẹ́ pé mo fi fásitì wuli bàbá níjọ́ tí fásitì wuli bàbá tí wọ́n sílẹ̀kùn wọ́n pé mufti dè ọlọ́run wọ́n wá dúpẹ́ kọ́lọ̀ ń ṣeun fásitì wuli bàbá ẹ̀rí pé gbàtà bá ti fi wẹ̀rẹ̀ kún wọn àti pé fásitì wuli bàbá mọ́. ìyẹn ni pé gbogbo rẹ̀ kó ti ṣe kí ni ìwọ́n tó bá wá dì mọ́ bàbá tó bá dé èèyàn ìwọ ni pírọ́blẹ̀mù ń wò kí sàwọn ni wọ́n gbà lọ́wọ́ bàbá ló jẹ́ ká mọ̀ ẹgbẹ́ bẹ́ẹ̀ kọ́ lọ́lọ́run wí ẹ ṣàdúrà ẹ wá bẹ́ẹ̀ ṣe rí ṣe àlùfáàkìrú mínà lè mọ̀ tó ọba tó sì ó ní pírọ́blẹ̀mù wọn. bí tó ti ní pírọ́blẹ̀mù ni pé sẹ́ni tó ra mọ́tò fẹ́ni pé tí wọ́n bọ̀ wá. ọlọ́run fún wọn ní kádàrà ṣùgbọ́n palẹ̀ mọ́ fún mi tọ́wọ́n bá palẹ̀ mọ́ fún kádàrà òní ẹni tí wọ́n gba kádàrà pọ̀ lórí ilẹ̀ àlàyé ṣé bí torí kó òsínmi tó ti máa ń jó kádàrà náà ló fi lọ́ bá lù oríire á fún wa láṣẹ ọdún tóbi ó yẹ lọ́rọ̀ sísá ìtì ẹ̀. gbọ́ tí ìtọ́jú bá ti débi lẹ́tà ọ̀ ní lẹ́tà ní mọ́ wàá bẹ̀rẹ̀ láti bí pàtàkì ọ̀rọ̀ mi sí ọ ní wípé. kí wọ́n kó lọ ra sọ́nà jàdùn mọ́mọ́ yẹn tó san. ẹsẹ̀ kọ́ ra bò. tí ẹ bá wọlé bàbá mufti diari Ìlọrin. àdàmú wọn fẹ́ tẹ̀wó. gbogbo ẹni tí wọ́n sọ pé wọ́n ṣe lọ́kì wọn àti lọ́kì o. lọ́kì o. olúwa gbé gbọ́migbọ́mi ibi tó ti ní pírọ́lẹ́mù ni pé sẹ́ni tó ra mọ́tò fẹ́ni pé tí wọ́n bọ̀ wá. Ah, ah. ọlọ́run fún wọn ní kádàrà táwọn bá palẹ̀ mọ́ fún kádàrà òní ẹni tí wọ́n gba kádàrà kọ́ lórí ìlànà ṣé bí torí kó o síbi tó ti máa ń jó kádàrà náà ni òfin ọba lórí rẹ wọ́n fún ọ láṣọ olótóbi ó yẹ lọ́rọ̀ sísá ìsì ẹ̀. Jíbọ́sù. Aṣọ tó dá tẹ́lẹ̀ náà mojú, òun aṣọ tí wọ́n lé kó túnra àwọn tí wọ́n bá wọn tún kàdàrá yìí náà nìkẹ́ jẹ́ ká kọ́kọ́ kí táwa kí àwọn tó gbé kàdàrá yìí lọ tó jẹ́ pé dátà tàn fún wa wọn àdéjẹ́ kí ọ̀sán tó jóná. ẹ wá o kókò àwọn afáàlú bàbá mọ́re ó yẹ kí ẹ máa kí bàbá sọ́tò ẹ̀ farúkú ẹ̀ ṣe wọ́n jọ. wàá bèrè pé kí ni rí sí i. ní ta mọ̀mọ́ bàbá alánà kúndì ni kò sówó púpọ̀ mbẹ́ ṣùgbọ́n làánà agbára tó níṣẹ́ ńlá nùtọ̀ yẹn tó bínú pé wọ́n ti kóṣe tó pọ̀ sàṣọ sọ́pà tẹ́lọ̀ tiẹ̀ ni. ẹ jẹ́ ká kí bàbá dáadáa o kíkí tàbí kí ibẹ̀ ṣe wọn jọ tẹ́ bá tún wá rí wọn máa kí wọn pẹ̀lẹ́ gbogbo ẹni tẹ́ bá rí tó bá gbòkì ẹ kí ikú wọn kú oríire ṣùgbọ́n kí wọn kó wọn pẹ̀lẹ́ gbogbo ẹni tó bá já dìde ẹsẹ̀ rẹ̀ ó kàn tẹ̀sẹ̀ rẹ̀ bá pẹ́ yóò yẹ̀ ọlá pé wọ́n rí orúkọ tó wúwo dì mọ́ wọ́n dẹ̀ pé kádàrà tó fẹjú wálé ayé kò jẹ́ kíkì níyẹn ó yẹ̀ wọn lọ́wọ́ ni o nùnùnùnù oríire tó rí táà kí wọn lé níyẹn wọ́n sàṣì wọn gan o wọ́n gbà ní sára o nǹkan ṣe wọn wọ́n ṣe wọn gbọ́ nǹkan ṣe wọ́n ṣùgbọ́n nígbà tí nǹkan ṣe wọn púpọ̀ wọn náà ṣe nǹkan ló fà nígbà tí mo fi wá bẹ̀rù bàbá mo sọ wọn bẹ mo máa ń tẹ̀lé wọn nítorí obìnrin kẹjẹ ká kí wọn pé wọn ṣe wọn jọ ni pé mélòó ló fà ìkóhùn ó mọ sóríire láyé níjọ ṣèbí ń tàfà mọ tá a bá lànà ni pé káfà wà ní yàrá kan kọ́ mọ márùn wọn ọ̀tọ̀ sínú ilé káṣí máa ṣàdúrà bàbá ló jẹ́ ká mọ̀ ẹ́ pé bẹ́ẹ̀ kọ́ lọ́lọ́run wí ẹ ṣàdúrà ẹ wá bẹ́ẹ̀ ṣe rí ṣe àlèfà kírú nínú lèmọ̀síkìlàtì tó ọba tòṣì ó ní pírọ́blẹ́mù wọn. bàbá ló kọ́kọ́ tì bá wọn já kó bẹ̀ ó yẹ ká wà tó gbogbo ẹ tó jẹ́ fifty sixty years wálẹ̀ tó ọba ti kí àwọn ọlọ́gbọ́dé àmọ̀ ìfẹ́ sí ní kan àtàn pè ní bàtà àwọn ọlọ́gbọ́dé àmọ̀ ìfẹ́ sí ní kan àtàn pè ní aláwọ̀ kíní kan àwọn ọlọ́gbọ́dé àmọ̀ ìfẹ́ sí ní kan àtàn pè ní eh, eh, eh, gẹ́wùsù sàyàtì ìgbà yẹn ni bàbá máa ń sọ gbọ́mi ìgbà yẹn bàbá máa ń sọ yí pé sọ́fìtà wílí bàbà ẹ sílẹ̀kùn wọ́n sílẹ̀kùn nígbà yẹn wọ́n gbọ́dọ̀ sílẹ̀kùn àwọn àbùdálù sọ́fìtà wílí bàbà pé wọn ti sílẹ̀ o. ìgbà tó yára bẹ́ẹ̀ sílẹ̀ kọ àwọn nukabẹ́wù wọ́n á bèèrè àwọn pé ṣé bàbá kan tó ti wá ọ́ ṣàyẹ̀lórí oníbẹ̀rẹ̀ kọ́tà wuli bábà wọ́n sílẹ̀ kún tibẹ̀ ni kọ́tà wuli bábà nígbà tí wọ́n sílẹ̀ kún àwọn àbùdálù wọ́n wọnú àbùdálù nígbà tí wọ́n bẹ́ẹ̀ fún wọn ní mọ̀kámọ̀ tí wọ́n wà kọ́tà wuli bábà nígbà tó máa ṣí táìmù yẹn ni sẹ́wù pé ìsìlì tí wọ́n ń pè ní gáúsù ní kẹ̀bírì tó ń pè ní gbọ́mi tó ń pè ní aláwùyà zeyi àhájẹ̀tọ̀ ní pẹ́fà jẹ tán ọmọ ń jẹ kù àgbàlagbà pọ̀ kalẹ̀ bàbá ni mo fẹ́ kí mo fẹ́ jẹ́ kí ọmọ pé fáfitẹ̀ wuli bàbá níjọ́ tí fáfitẹ̀ wuli bàbá tí wọ́n sílẹ̀kùn wọ́n gbé mufti de ọlọ́run wọ́n wá dúpẹ́ kọ́ lọ́run ṣeun fáfitẹ̀ wuli bàbá ẹ̀rí pípa sábà ti fi wẹ̀rẹ̀ kún wọn àti pé fáfitẹ̀ wuli bàbá mọ́. ìyẹn ni pé gbogbo rẹ̀ ti ṣe kí ni ìwọ tó bá wá dì mọ́ bàbá tó bá dé èèyàn ìwọ ni pírọ́blẹ̀mù ń mú òkè sáwọn ni wọ́n gbà tọ́ ọ bá tẹ̀lé wọn tọ́ di èèyàn béèrè bó o ló ṣe sìn wọn sẹ́mi lórí sìn wọn nàbá hàn àbọ̀ bẹ́ẹ̀ kọ́tọ̀ máa pẹ̀lú máa mọ́ ní ẹlòmíì lè ga tòótọ́ pẹ̀lú kárìrà ṣùgbọ́n ẹ̀mí rẹ ló da kárìrà rẹ wù ọmọ kẹwò sọ pé ṣé wò jẹ náà wù ó lè yí ó yàtọ̀ bá lọ́mọ fáàdù oríire nínú náà wù sọ pé ọlọ́run wọlá náà wù jẹ kádùn àrẹ gbà náà wù sọ ti dàrú ti pẹ́ ìṣèbí ìdájú ni gbogbo kéwù ti parí wọ́n sọ fún atẹ́lẹ̀tẹ̀lẹ̀ pé láàmú hàlàlà wù nínú ìyẹn lọ هذا كل شيء جائز عند النهار إذا لك حجة دامجة اللائحة الناجحة البارزة اللائحة سبحان ربك annabi muhammad اللهم صل على سيدنا محمد